ìbéèrè tí olùbéèrè béèrè ni pé ẹnìkan ní ìyá tó bí anabi ismail kí ààyè anabi ibrahim ni nítorí ọmọ àdìní ismail òun ló sọ òun mú kan ṣe ìkáyà jẹ torí pé tí ẹni tí ó mà tó bá sọ ní eléyìí yóò di kékeré mọ pé ó pa anabi ọlọ́run máa lè ṣùgbọ́n kékeré náà lẹni tó sọ tẹ́lẹ̀ náà èmi kàn ṣe narration tí òun ni àbá náà tí wọ́n lè béèrè wọ́n kàn ṣe narration ṣùgbọ́n irrigation ìyànnàná tó wà ń bẹ̀ yẹn ni wípé ẹni yẹn ò lófin mà ní ó pọ̀ ibi tó ti miss road òun ni wípé ó ti gbọ́ pé sáárọ̀ níyàwó ájárọ̀ kìí ṣe ìyàwó ṣùgbọ́n wọn wá ní ẹ̀kọ́ tí ìsìláàmù ní tó fi ju gbogbo ẹ̀sìn lọ wípé ẹrú ẹni èèyàn lè súnmọ́ ó sì bímọ fún ni ìsáàrọ̀ ni wọ́n fún ní hajjarọ̀ ìjọ sí sáàrọ̀ ti sọ pé òun fún ọkọ òun ní hajjarọ̀ so ó ti dé ti ọkọ ó ti padà bọ́ sí ọ̀dọ̀ ọkọ so ẹni tó lẹ́rú ti fún ọkọ rẹ̀ so fífún tó ti fún Ibrahim yẹn ó ti di ìyàwó tí Ibrahim lè súnmọ́ so kí ẹ bá wọn sì ibẹ̀ yẹn ló ti sọnù yẹn ni ògẹ́ẹ̀tì náà ló ti sọnù so wallahu a'lam. Thank Islam kátún ní bèèrè mi. Um, ìbéèrè ni pé àwọn ọ̀sán máa ń gbọ́ tẹ́lẹ̀ pé ànábì bọ̀wọ̀ yìí pé wọ́n kiri òṣà pé ní ẹ̀rí ọdún tẹ̀sẹ̀ ilẹ̀ pé wọ́n kiri lọ ẹ̀yẹ bàbá mu. Náà ìbéèrè tí olùbéèrè béèrè ni pé àwọn ti gbọ́ rí náà tàn káwọn ti gbọ́ rí pé àná Ibrahim kiri òṣà fún bàbá wọn pé sófẹ́ ṣe rìnlẹ̀ èsì lórí ẹni bíbẹ̀ ni ó fẹsẹ̀ rinlẹ̀ ṣùgbọ́n torí pé àgbé kan ànábì Ibrahimu láti ìpìlẹ̀ tá a bá gbé e púpọ̀ àní tí ìgbò kódà aago mẹ́sàn-án alẹ́ àti sọ̀rọ̀ ni pẹ̀lú gbogbo àyà tí Ibrahimu la fẹ́ sọ́dì so bàbá wọn gbẹ́gigbẹ́gi ni wọ́n bí ẹni tó máa ń fi igi tó lè fi ṣe design wọn ni bàbá wọn so bàbá wọn máa ń gbẹ́ igi yóò fi gbẹ́ ìrì agbẹ́gilére ni bàbá ànábì Ibrahimu yóò wá gbé àwọn ère òòṣà tí wọ́n ń bọ yóò gbé yóò gbé ẹni jì yóò wá gbé ilé ànábì Ibrahim lórí pé kó kiri ẹ̀ lọ́kó lọ ta. sọ ìyẹn làwọn àfa àwájọ ọlọ́run bá lè jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti lọ ọ̀pọ̀lọpọ̀ orú wọn ti kú àwọn tó kú bóyá ni wọ́n lè wọ́n lè takojú dáadáa mọ́ àwọn tó bá kú ni wọn náà ọlọ́jọ́ wò tán sórí orí àwọn tí wọ́n ti lọ pàdé ọlọ́run ọlọ́run bá ní tẹ́ wọn gẹ́gẹ́ bó ṣe yé wa pé mùsùlùmí máa mùsùlùmí ní ọlọ́run bá ní tẹ́ wọn tòlẹ́sì máa ń sọ pé ànábì Ibrahim tó bá ń kiri ère lọ yóò máa ní ta ní òrò ègbé ta ní òrò òfò ta ní òrò àdánwò bàbá bòrẹ́ máa mà ní ṣègbé ta ní òrò ègbé ta ní òrò òfò ta ní òrò àdánù bàbá bòrẹ́ máa mà ní ṣègbé tó wọ́n máa ń forí yẹn sí àmọ́ eh, ìrìnlákọ̀ọ́lẹ̀ fún orin yẹn torí ẹ̀ èyí tó sì rọrùn ni pé ká gbèrè lé lórí ó máa kiri bàbá gbọ́n ti mà pé ọmọ yìí ìdẹ́ ń takò òun ni yóò ti bá wí yóò ti mà láti ilẹ̀ ṣùgbọ́n yìí tó rinlẹ̀ ni pé tí Ibrahim bá déwájú àwọn kì í tà torí pé tó bá déwájú àwọn tí ó fẹ́ ta fún wọn ni yóò máa gbé báyìí ah, kìíní yìí náà tó ah, máa fi ṣe ẹ̀yẹ́ yóò máa fi ṣeré wájú wọn bí tọ́yì ẹlòmí ó kàn lé kówé máa lọ ìrà torí pé tó fẹ́ tà fún wọn sáńpẹ̀ lọ́lọ́run tí wọ́n ń bọ náà lòún ti ń yẹpẹrẹ yẹn so kì í wá jẹ́ kó sábà tà ó fi reduce the value kìíní ẹ̀ ní ojú wọn so yí òun ìtàn fi rẹlẹ̀ kó máa ń ṣe ṣùgbọ́n torí yẹn àwọn bàbá wa náà fi kún wípé ah, bàbá sọ pé ń polówó ń kọrin náà pé ta ní orí ìgbé ta ní orófò náà ẹjá fi pọ́n ìtànlé sọ àmáyùn kò sí nínú àkọọ́lẹ̀ gbogbo àwọn àbá tí wọ́n ṣàwọn ìgbìyànjú bẹ́ẹ̀ ọlọ́run ṣe ìpẹ́ bá ní foríjì wọn náà ọlọ́run àdá. subhanaka allahumma wa نشهد أن لا إله إلا أنت نفسك ورسول إليك السلام عليكم ورحمة الله وبركاته